Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ogún. Nígbà tí ariwo náà sì rọlẹ̀, Pọ́ọ̀lù ránṣẹ́ pe àwọn ọmọ ẹ̀yìn, ó sì gbà wọ́n ní ìyànjú, ó dágbére fún wọn, ó sì dìde láti lọ sí Makedóníà. Nígbà tí ó sì la apá ìhà wọn nìkọjá, tí ó sì fi ọ̀rọ̀ púpọ̀ gbà wọ́n ní ìyànjú, ó wá sí ilẹ̀ Énénè. Nígbà tí ó sì dúró níbẹ̀ ní oṣù mẹ́ta, tí àwọn Júù sì dènà dé bí ó ti ń pète àti bá ti ọkọ̀ lọ sí Síríà ó pinnu rẹ̀ láti bá ti Makedonia padà lọ Sopatero ará Beria ọmọ Paulu sì bá lọ dé Asia àti nínú àwọn ará Tẹsalóníkà Aristaku òun Sekundu àti Gáò ará Dábè àti Tìmótíù àti ará Asia Tíkíkù òun Trófímù ṣùgbọ́n àwọn wọ̀nyí ti lọ síwájú si wọ́n ń dúró dè wá ní Troa àwa sì ṣíkọ̀ láti Fílípì wá lẹ́yìn ọjọ́ ìwúkàrà a sì dé ọ̀dọ̀ wọn ní Troasi ní ijọ́ karùn-ún níbi tí àwa gbé dúró ní ijọ́ méje àti ní ọjọ́ ìkíní ọ̀sẹ̀ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn péjọ láti bu àkàrà Paul sì wàásù fún wọn ó múra àti lọ ní ijọ́ kejì ó sì fa ọ̀rọ̀ rẹ̀ gùn títí di àárín ọ̀gànjọ́ fìtílà púpọ̀ sì wà ní yàrá òkè náà níbi tí a gbé péjọ sí ọ̀dọ́mọkùnrin kan tí à ń pè ní Étíkù sì jókòó ní ojú fèrèsé oorun sì wọ̀ ọ́ lára bí Paul sì ti pẹ́ ní ìwàásù ó ta gbọ̀ngbọ̀n lójú oorun ó ṣubú láti òkè kẹta wá sílẹ̀ a sì gbé e dìde ní òkú nígbà tí Paul sì sọ̀kalẹ̀ ó wólẹ̀ bò ó ó gbá mọ́ra ó ní. ẹ má yọ ara yín lẹ́nu. No nítorí ẹ̀mí rẹ̀ ń bẹ nínú rẹ̀. nígbà tí ó sì tún gòkè lọ tí ó sì bu àkàrà tí ó sì jẹ tí ó sì sọ̀rọ̀ pẹ́ títí ó fi di àfẹ̀mọ́júmọ́ bẹ́ẹ̀ ni ó lọ wọ́n sì mú ọmọkùnrin náà bọ̀ láàyè inú wọn tutù kì í sì ṣe díẹ̀ nígbà tí àwa sì ṣáájú àwa sì ṣíkọ̀ lọ sí aso níbẹ̀ ni à ń fẹ́ gba Paul sí ọkọ̀ nítorí bẹ́ẹ̀ ni ó ti pinnu rẹ̀ òun tìkára rẹ̀ ń fẹ́ bá ti ẹsẹ̀ lọ nígbà tí ó pàdé wa ní aso tí a sì gbà á sí ọkọ̀ a lọ sí mitilene nígbà tí a sì síkọ̀ níbẹ̀ ní ijọ́ kejì a ọ̀kánkán kíò ní ijọ́ kejì rẹ̀ a dé sámò a sì dúró ní trigolioni ní ijọ́ kejì rẹ̀ a miletu paul sáà ti pinnu rẹ̀ láti mú ọkọ̀ lọ sí ìhà Efesu. nítorí kí ó bá fi ìgbà náà jókòó ní Asia nítorí ó ń yára bí yóò ṣe é ṣe fún un láti wà ní Jerusalem ní ọjọ́ Pentikọ́sítì àti láti Mílétò ránṣẹ́ sí Éfésù láti pe àwọn alàgbà ìjọ wá sọ́dọ̀ rẹ̀ nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ rẹ̀ ó wí fún wọn pé. ẹ̀yin ti kára yín mọ̀ láti ọjọ́ ìkíní tí mo ti dé Ṣíà bí èmi ti bá yín gbé ní gbogbo àkókò náà bí mo ti ń fi ìrẹ̀lẹ̀ ọkàn gbogbo sin olúwa àti omijé pípọ̀ pẹ̀lú ìdánwò tí ó bá mi nípa ìdènà àwọn Júù bí èmi kò ti fà sẹ́yìn láti sọ ohunkóhun tí ó ń ṣàǹfààní fún yín àti láti máa kọ́ yín ní gbangba àti láti ilé dé ilé tí mò ń sọ fún àwọn Júù àti fún àwọn ayéléni pẹ̀lú ti ìrònúpìwàdà sípa Ọlọ́run àti ti ìgbàgbọ́ sípa Jésù Kristi Olúwa wa ǹjẹ́ nísinsìnyí wò ó ọkàn mi ń fà sí àti lọ sí Jerúsálẹ́mù láì mọ ohun tí yóò bá mi níbẹ̀ bí kò ṣe bí ẹ̀mí mímọ́ ti ń sọ ní ìlú gbogbo pé ìdèhùn ìyà ń bẹ fún mi ṣùgbọ́n èmi kò ka ẹ̀mí mi sí nǹkan rárá bí ohun tí ó ṣọ̀wọ́n fún mi kí èmi kí ó bàa lè fi ayọ̀ parí eré ìje mi àti iṣẹ́ ìránṣẹ́ tí mo ti gbà lọ́dọ̀ Jésù Olúwa láti máa ròyìn rere oore ọ̀fẹ́ Ọlọ́run ǹjẹ́ nísinsìnyí wò ó èmi mọ̀ pé gbogbo yín láàrin ẹni tí èmi ti ń kiri wàásù ìjọba Ọlọ́run kì yóò rí ojú mi mọ́ nítorí náà mo pè yín ṣe ẹlẹ́rìí lónìí yìí pé ọrùn mi mọ́ kúrò nínú ẹ̀jẹ̀ ènìyàn gbogbo nítorí tí èmi kò fà sẹ́yìn láti sọ gbogbo ìpinnu Ọlọ́run fún yín ẹ kíyèsára yín àti sí gbogbo agbo tí ẹ̀mí mọ́ fi ń ṣe alábòjútó rẹ̀ láti máa tọ́jú ìjọ Ọlọ́run tí ó ti fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi ìkookò búburú yóò wọ àárín yín ní àìdá agbo sí. Si àti láàrin ẹ̀yin tìkára yín ni àwọn ènìyàn yóò dìde tí wọn ó máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn nítorí náà ẹ máa ṣọ́ra kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omijé kìlọ̀ fún olúkúlùkù ní ọ̀sán àti ní òru ǹjẹ́ nísinsìnyí ará mo fi yín lé Ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó lè gbé yín dúró tí ó sì lè fún yín ní ìní láàrin gbogbo àwọn tí a sọ di mímọ́ èmi kò ṣe ojúkòkòrò fàdákà tàbí wúrà tàbí aṣọ ẹnikẹ́ni ẹ̀yin tìkára yín sáà mọ̀ pé ọwọ́ wọ̀nyí ni ó ṣiṣẹ́ fún àìní mi àti ti àwọn tí ó wà pẹ̀lú mi nínú gbogbo mo fi àpẹẹrẹ fún yín pé nípa ṣíṣe iṣẹ́ bẹ́ẹ̀ ó yẹ kí ẹ máa ran àwọn aláìlera lọ́wọ́ kí ẹ sì máa rántí ọ̀rọ̀ Jésù Olúwa bí òun tìkára rẹ̀ ti wí pé àti fún ni ó ní ìbùkún ju àtìgbà lọ. nígbà tí ó sì ti wí nǹkan wọ̀nyí ó kúnlẹ̀ ó sì bá gbogbo wọn gbàdúrà gbogbo wọn sì sọkún gidigidi wọ́n sì rọ ọ̀mọ̀ Pọ́ọ̀lù ní ọrùn wọ́n sì fi ẹnu kò ó ní ẹnu inú wọn sì bàjẹ́ jùlọ fún ọ̀rọ̀ tí ó sọ pé wọn kì yóò rí ojú òun mọ́ modiselo sinuoko